wasalatu wasalam ala rasulillah wa alihi wa mawala wa taba'a huda ila yawmi alqahu wa ba'd adáwọ̀pẹ́ fún ọlọ́ba allah àṣẹ àsálátù fánàbà muhammad sallallahu alayhi wa sallam àtún dá ọpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ẹni tí ó tún sọ wá láti ọjọ́ ìjẹ́jọ tó tún fi di èní àtúnkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà káàbọ̀ sí orí ètò yín ètò wa ètò albayan watibiyan eléyìí tó máa ń dé sí etí ẹni etígbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ jímọ̀ nígbà tí aago mẹ́ta bá ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọsùn ètò náà ló tún ti dé sí etígbọ̀ yìí kò sí nǹkan tí a máa ń gbéyẹ̀wò mẹ́ bí ó ṣe pé kí lọ́lọ́run bá ọlá sọ kí ni anábìwọ̀n Muhammad sallallahu alaihi wasallam sọ tó ní ṣe pẹ̀lú gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa tí ó dẹ̀ máa ń wáyé láti ẹnu àwọn fadilatu sheikh al-ustaz al-imam abdulhakim abdulrahim al-kutubi àbí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó má sálà ìjẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kí ọlọ́ba Allah kó bá mú wọn dúró kí ọlọ́ba Allah kí ó bá wọn fi ẹsẹ̀ wọn rinlẹ̀ lórí sunna anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àkọsí ètò náà ló tún wáá dé sí ti gbọ́ wa yìí ẹ jẹ́ kí á farabalẹ̀ ká gbọ́ àkọsí ètò náà kí ọlọ́ba Allah subhanahu وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين <clears throat> محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليتي يدوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم بعد صلاتنا قبا وعلى النبي أتيا وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa àkí àwọn ìyá wa àkí àwọn bàbá wa nílé àkí gbogbo àwọn àǹtí wa àti gbogbo àwọn àlùfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ táwọn náà ń gbọ́ wa gbogbo wa náà lákì pátá abẹ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala kó mẹ́ta ṣe àlékún dáadáa rẹ̀ pẹ̀lú mẹ́ta ṣe ìjọba kan wa. lẹ́yìn kíkí yìí àtúkìra <clears throat> wa pé àtúkù kalẹ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò wa ètò albayan eléyìí tí ń wáyé lórí ìkànnì rédíò one oh three dot five fm lẹ́kọ̀ọ́ dáadáa fún wa. Ah, àbí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn olùgbọ́wọ́ ètò yìí ọlọ́mọṣẹ́ àbáwá sanwó lẹ́sọ̀ lórí èèyàn kó owó iyebíye kalẹ̀ lórí pé sáàmù àlọ́rí sọ̀rọ̀ tọ́lọ́run ọlọ́mọṣẹ́ àbáwá sanwó lẹ́sọ̀ wọn. ikhlas tọ́lọ́run fi máa ń tá a sì máa ń fún wọn lésì pé àwọn ẹrú ọlọ́run ọba kan ti ṣètò rẹ̀ àwọn náà ọlọ́mọdún wọn ládàá ojú kòkòrò pé á kíni náà sì máa sponsor orí ètò báyìí mo rò pé òun ló ṣe wọ́n ọlọ́mọṣàbà wà fún wọn ládàá kì í ṣe pa fojú kéré tẹ́ fẹ́ mú wá o àmọ́ àwa náà gbọ́dọ̀ tó jàǹbá àmọ́ náà àgbọ́dọ̀ máa gbà lọ́wọ́ yín táwọn kan sì ti sanwó rẹ̀ ọlọ́mọ sábà wa sẹ́yìn náà lẹ́sùn lórí gbogbo àwọn ìyá wa àtàwọn bàbá wa náà táwọn ń gbọ́ wa tí wọ́n sì rò pa wọn ń ṣàǹfààní bẹ́ẹ̀ tí wọ́n tún máa pè wá lẹ́yìn ètò tí wọ́n tún máa béèrè béèrè ọlọ́mọ sábà wa sàwọn náà lẹ́sùn lórí. àwa náà tá a wá ń wí àtẹ̀yìn ọmọ kéwútà àjọ ń ṣe ìkíláàsù tiwa náà ọlọ́dàkùnmọ́jọ́ bàjẹ́ ìkíláàsù tiwa náà ọlọ́dàkùnmọ́jọ́ bàjẹ́ ìkíláàsù tiwa náà ọlọ́dàkùnmọ́jọ́ bàjẹ́ ọlọ́run ṣe wá rèé wọ́n ṣe àjòjò tó fẹ́ tó bá jọ tó fẹ́ ṣàánú wa kó gbà lọ́wọ́ wa gbogbo amradul qulub àwọn àìsàn ọkàn tí máa ń ba ṣe jẹ́ ọlọ́mọ fi ṣe àdánwò fún ṣe wa minal kibr wal riya wal ujub was sum'a àwọn àìsàn ọkàn nù ni kò mọ́ṣáláà wá kó mẹ́rin ọ̀nà Al-Qur'an Al-Karim lẹ́ni àti àwọn ìyá wa pé ètò wa lẹ́ni àgbà pé àgbà ìpè láti bí ó ti fẹ́ tọ́sẹ̀ márùn-ún àbí mẹ́rin báyìí tá a ti ṣètò ká gba pépé gbẹ̀yìn ó ṣeé ṣe ká máa wá gbọ́ ètò tí ń lọ bẹ́ẹ̀ ni àfọwọ́ dáhùn béèrè ni àwọn arìnrìn àjò kan ló tún ṣẹlẹ̀ a máa bára wa dúpẹ́ fọlọ́ pé a ń gbọ́ ohùn ara wa a sì tún gbà béèrè ní òní insha allah ọlọmọsá gbà wà láyé ìjọba ìlọ ọ̀rọ̀ tá wàá bẹ̀rẹ̀ lé ní ìníkọ́lá àparí ẹ̀ ọ̀rọ̀ tá bẹ̀rẹ̀ lé ní ìnílà bẹ̀rẹ̀ rẹ̀ ni àmọ́ kìí ṣe ìnílà àparí ẹ̀ kó sóò ṣe é ṣe àlèmọ́ parí ẹ̀ lọ́dún ni kí lọ́rọ̀ náà ẹ̀rí pa àti fàwọn àkókò kan sọ fún wa ń pa la ilaha ìtòkù ni ẹja àmọ́ kí ni ń jẹ́ sunna kí ni jẹ́ kí ni kí ni jẹ́ sunna sunna sunna sunna kí ni jẹ́ kí ni kí ni jẹ́ bẹ́ẹ̀ àpò bá wá yá àwọn àmọ́ àwọn wo gan ní jẹ́ àwọn ahlu sunna bó làwọn ti jẹ́ tàǹyà wọn àti bàbá wọn ń hmm. bó làwọn ti ń bọ̀ kí ni òjìnà gbé gbogbo ẹ̀ náà làgbéyẹ̀wò insha allah lábẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ dákun má pa wá. àmọ́ tá a bẹ̀rẹ̀ ni pé ẹ̀yin ìyàwó ẹ dákun ẹ bá ń wá nǹkan fìdílé ọmọ yín tó dé ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ bá ń fi sùúrù ẹ ní ìfaradà ṣẹ́jú díẹ̀ fún wa ọmọ yín fẹ́ bá yín ní gbólóhùn ọmọ tẹ́ bí ni wá o ọmọ yín tẹ́ bí nílẹ̀ yorùbá yìí náà ni ẹ̀yin náà lẹ́sìn náà wá lọ bàbá wa ìjó yóò wá ẹ̀jó bá ọmọ yín tẹ́ wá rán sọmọ yín tún lè máa tàn yín ọmọ tẹ́ fúnra yín rán lẹ́lẹ́ ẹ̀kọ́ ọmọ tẹ́ bí tòkò hmm. tó lè tàn yín máa ẹ̀yin ya wá bí gbogbo èyàn ó bá tàn yín àwọn akọ́là tàn yín mọ́tọ̀rọ ọmọ yín la jẹ́ a sì ní pajá ní kí ni lọ́bọ̀ àwọn gbé èyàn bá rí ẹni tí ń lọ bí ajá ó bá ní màmá ẹ̀kà ń wò ní pẹ́ tí wọ́n ọ̀bọ ní òun rà ajá ni ń wò yí ah, ẹ̀rí bó nírù ni bọ́bọ̀ tí mọ́ nírù nù hmm. àwọn o èyí tó bá jájá aṣọ fún ilé ìtarí kíní èyí tó bá sì jọ́bọ èyí tarí kíní èyàn bá lárímọ́lẹ̀ àáwí kíní jẹ́ súnà ní tó bẹ́ bí ọ̀rọ̀ yìí ni pé ariwo súnà yìí ó fẹ́ pọ̀ lẹ́nu tó mẹ́ta yìí àwọn kan pariwo súnà ní pariwo pé a o àwa náà fẹ́ máa ṣe súnà àwọn míì pariwo súnà súnà ní òun bá pariwo rẹ̀ báyìí wàhálà náà máa ń fèsì gbogbo wàhálà tí fèsì wà yìí náà kò tìgbà tígbà kan pariwo ní wà ń pariwo súnà káwọn fi rí wọn ibẹ̀ wọn là ń gbà wọlé lọ́rọ̀ wà yìí a bẹ̀rẹ̀ léni ni a máa nílé kí ni ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa súnà ìsìn ti ń dá wàhálà lẹ̀ súnà máa mú àlàáfíà wá sínú ni àwọn bàbá wa tí wọ́n lọ́nà àwọn àlùfáà tó ti kọ́kọ́ lọ nílẹ̀ yóò báyìí ní táwọn náà tí wọ́n mọ̀ kó tóbi jù púpọ̀ ó ní tí wọ́n bá ṣàdúrà kọ́ mo já àfáà ọ̀tọ̀ ni wọ́n ní ọlọ́dà kò sọmọ àmì láàfáà o ẹ bá fẹ́ dé tiẹ̀ ládé kí lòun wà wí ọlọ́run bá ń sọ ọmọ tèmi láàfáà sùnà ẹ̀yìn yàwó yìí bàbá wa tẹ̀ ń gbọ́ mi nù lé ẹ̀bà ń bẹ lọ́hùn pé ọmọ yín ti ń sọ̀rọ̀ yìí ọlọ́run mọ́sí àbáwá sọ ọmọ yín kútú bí ní àáfáà sùnà tọrọ owó èmi náà kí mi náà jẹ́ à ń jọ́ ọmọ kéwu ọmọ kéwu sùnà ọlọ́run mọ́sí àjà dọ́mọ kéwu sùnà lọ́la mo bá wá ń dọ̀tún lá ká máa wá di àáfáà sùnà kí àlò ti pẹ́ táwọn bàbá wa ti ní ọlọ́sọmọ wa lọ àfà ilẹ̀ Yorùbá yìí níbi àwọn bàbá wa mọ̀ pé tó tóbi ní súnà dé a mọ̀ pé tó ṣe kí ni tó tóbi ní súnà àwọn àdúgbò kan mẹ́wọ́n tó wá fi súnà sọ wọ́n ló kọ́ ọmọ gbọ́ òkè ọlọ́run ló mọ iye òkè súnà ti ń bẹ nílẹ̀ Yorùbá yìí òkè súnà ń bẹ lóṣogbo nǹkan kan gbé látòkè lọ́hùn Ìlọrin òkè lọ́hùn Ma bínú ọmọ àmì torí kí mi náà dọ́mọ̀ lọ́rin ńlọrin wa kí ní bẹ́ẹ̀ nílùú Òṣogbo kí ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ńkọ́ fúnra tẹ́kọ́ ti alágbára ọlákúnjù mi tó bẹ̀ dáadáa ni ọ̀tọ̀ lèkè súnà ní áìláńdì ọ̀tọ̀ tún lòkè súnà ní Ṣómólú kí ló kọ gbogbo ẹ̀jẹ̀ mọ́ kí ní ká tó wáyà mi lẹ́nu ní kéjọ́ tí wọ́n bá fi súnà òkè náà máa ń gbéṣẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ ní wọ́n gbọ́ pé ìsàlẹ̀ súnà a sì mọ àwọn ìsàlẹ̀ kan sì ń bẹ ní kódà ń lọ níwá ìsàlẹ̀ ń bẹ ọmọ gbọ́ ìsàlẹ̀ bánni ọmọ gbọ́ ìsàlẹ̀ kòtò ọmọ gbọ́ ìsàlẹ̀ àfà ọmọ gbọ́ ìsàlẹ̀ bí asàsà bí ìbòdàn tí wọ́n ń pè yín o wọ́n dáwọn pé ìsàlẹ̀ àmọ́jọ́ tí wọ́n bá pẹ̀ súnà kí ni wọ́n fi ròyìn ẹ̀ àsókè ní jẹ́ súnà àṣẹ́kí ní jẹ́ súnà táwọn bàbá wa ń polówó yìí kí ni jẹ́ súnà àwọn kíní kan tún bẹ àwọn bàbá wa tún wá kanlẹ̀ kanlẹ̀ wọ́n tún wá sọ òun náà ní kí ni o súnà tí ìgbé òun náà sì yàtọ̀ sáwọn ìjọsìn tó kù ìwọ̀n bá bímọ tí wọ́n bá fi àkíkọ̀ ọmọ àkíkọ̀ ní tẹ̀rí àpé o àwọn àbáwá wa sọ ní kíni o sunna àwọn àdá pé kó lè jọ yorùbá àwọn àni ìjọ òwò lẹ̀ ṣe sunna ọwọ́ àgbọ̀ tó bá yẹ kí wọ́n pẹ̀rán jọ sunna rẹ̀ ọdí kan báwọn ẹ̀rọ náà sì ní sunna rẹ̀ o àtúwọ̀ àwọn ọmọ ìbí sunna òun lára tó bá yẹ pé wọ́n pẹ̀rán níjọ sunna rẹ̀ jàmá ajẹ́pé tí ń jẹ́ súnà yìí àwọn bàbá wa náà wọ́n mọ̀ pé tó ṣe kí ni tó tóbi ni kí wá ní jẹ́ súnà àwọn kan tún mọ̀ kí ní kẹgbẹ́ tá a fẹ́ sọ yìí tá ń pè ní súnà yìí kìí ṣẹgbẹ́ ẹnìkan kan àwọn bàbá tí wọ́n gbé ilẹ̀ ìjọ náà àti súnà ìṣẹgbẹ́ wọn súnà ìṣẹ́ kíni o làwọn náà ṣe ń lé làwọn náà ṣe ṣe mọ́ ń sọ àwọn ẹ̀kọ́ kan ní kíni o súnà láti ṣe òkú mọ́ ní súnà ló jẹ́ kí ń gbà tí wọ́n bá mọ̀ ròyìn súnà àwọn tó bá dàbí òkè òkè tó rá mọ̀ pé súnà yìí ṣe nǹkan tó kéré ní tó ju àwọn lọ ni hmm. kò sẹ́nìkan tí súnà òsì kí ni tí ó jùlọ o ìwọ lọ gbọ́dọ̀ tẹ̀ fún súnà o súnà kọ́ ni ó sì kí ni súnà ò gbọ́dọ̀ tẹ̀ fún o lọ tẹ̀ fún hmm. <laughs> ẹ̀yìn yìí bàbá wa kí ni ń jẹ́ súnà ẹ̀yìn asúnnàtú àtọ̀ríkọ̀ asúnnàtú àtọ̀ríkọ̀ ìlànà tí láti ìlànà téèyàn bá ń tọ̀ fi ṣe nǹkan òun náà ń pè ní súnnà àbá ni á lágbájé sì dé ní súnnà haúsá kí ni túnmọ̀ rẹ̀ báwọn ẹ̀sìn wọn ìyá ah súnà ọlọ́run lórí ilẹ̀ ò ní pé tó bá tó àkókò kan òun yọ tó bá tó àkókò kan òjò rọ̀ kí ni túmọ̀ táwọn wíhun ìlànà ọlọ́run tó fi ní kórí ilẹ̀ ó máa lọ hmm. ó yà bí òye ní jẹ́dẹ̀ lárúbáwá láǹtú yìí o àmọ́ ni pàápàá súnà tí a gbọ́dọ̀ mọ̀ póhùn ni a fẹ́ gbà ni àbá fẹ́ tàádánù ẹni tán pè ní pé gbogbo tó bá ṣe pé a máa ṣàfihàn rẹ̀ lọ́sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam min qawlin bóyá ọ̀rọ̀ kan lànábì sọ ni àwa sọ̀rọ̀ náà lẹ́ẹ̀ sọ́dọ̀ ànábì ọ̀rọ̀ ní títí kínú kíní kan là nẹ́bì ṣe ní àwa náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kí là ṣe hun kíní kan náà ṣe lójú ànẹ́bì táwa náà wá takò ó lójú ọ̀sùpá ànẹ́bì gbà wọlé ó sì rẹ́kọmẹ́ndì ẹ̀ kí là fẹ́ máa ṣe hun nítorí pè súnà rèé o a bá ń sọ̀rọ̀ ń pa bá nẹ́bì ti rí lẹ́dà kò kúrú kò ga kò sanra kò tín ó jẹ́ ni ó nírun gbọ̀n dáadáa gbogbo ilé ìkílà ń sọ ǹjẹ̀mọ́ ayẹ́ pé gbogbo kí ní ìnísìn ara ta là ń fi tì sí àbá tó wá ń sọ̀rọ̀ ànábì ìmọ̀ ń sòótọ́ ó lámọ̀ọ́ná ìmọ̀ ń ti dáadáa sí ara ara lé ń ṣe dáadáa sára àdúgbò táà fi ń ròyìn ìwà nábì kí láà tó sọ náà a jẹ́ pé àṣé bàbá fẹ́ wí gbólóhùn kan àti tó ń pè ní àsúnnàtú nàbàwíyá ó ní àtọ̀ríkọ́tú ànàbàwíyá ìlànà ànábì wa muhammadu sallallahu alaihi wa sallam òun là ń pè ní sunna ayẹ́pẹ́ níjọ́ tá a bá ń sọ fúnra wa pé ẹjẹ́ á sunna ẹjẹ́ á sunna ǹjẹ́ kí là ń sọ fúnra wa ẹjẹ́ á lánàá nábì ẹjẹ́ á aba ti ní ẹjẹ́ agbọ́sún náà ẹjẹ́ agbọ́sún náà ìtumọ̀ rẹ̀ ni pé ẹjẹ́ ta nábì bi agbọ́ti abá níbọ̀ ọba múra máa múra súnà máa múra súnà ajẹ́pẹ́ tá à ń wí ni pé máa múra ara ní bọ́ọ̀bà wọ́sọ máa wáṣọ ní súnà máa wáṣọ ní súnà ajẹ́gbà ní kọ́ máa wáṣọ ní tìlà jama nta nabi wa mú wa fún wa àlàáfíà ni àbí wàhálà nta nabi mú wa fún wa àlàáfíà ni àbí jẹgbọn nta nabi mú wa fún wa ìfọkànbalẹ̀ ni àbí làásìgbò àwa sí súnà bá a ṣe àá ṣe súnà bá a aṣọ súnà àbá àṣọ aṣẹ́sìn nílànà súnà àbá nísìn tàǹpẹ̀ ní súnà rèé ìbéèrè wá rèé ìjẹ́yẹ̀lẹ́ wá ní èmi fẹ́ ṣe ìsìláàmù ní o èmi ò ṣe súnà tọ̀ ìtumọ̀ ẹmbà ti wíbà ohun sọ̀bọ̀kẹ́ ti wí ni pé èmi fẹ́ ṣe ìsìláàmù ní o àmọ́ ká ò bọ́sẹ̀gbẹ̀ kan kánábí sì mọ́ dá sí bẹ́ẹ̀ mi ò ti ṣe é èmi ò lo tàbí o gbogbo tẹ́mi fẹ́ máa ṣe títà ní mo sì wù mí bẹ́ẹ̀ mi ti fẹ́ bó hmm. ti wù mí àti kí ni bẹ́ẹ̀ mi ti fẹ́ olè mi ò máa ṣe ẹ má sọ pé tànábì kan ẹ dákun ǹjẹ́ àwa lè ṣe ìsìláàmù yìí lóòótọ́ kó sì mọ́ lọ́wọ́ ànábì nù. ànábì ló mọ́ ànábì lọ́lọ́run fẹ́ràn. ànábì lọ́lọ́run ọba bí rán. Hmm anábì ọlọ́run ọba gbé lé lọ́wọ́ bó lọ́ ti wá ṣe ìsìláàmù tá a fi rà nábì tó wá ní ká nábì òun máa jókòó tiẹ̀ kò ṣeé ṣe gbogbo ẹni tí ó bá ṣe ìsìláàmù yìí tó lálàáfíà àfi kó ṣe sùnnà níṣì tó bá lọ fẹ́ kírun ọ̀hán ní àmọ́ kò sí nǹkan tó kọ̀ pẹ̀lú ànábì àwa béèrè lọ́wọ́ rẹ̀ irú tó fẹ́ kí yìí sọ́kè bá tí a ń bẹ́ àbọ̀ ní kí ló bá lóhun òkè ọ́ sì kámọ̀ tó bẹ̀rẹ̀ àbọ̀ ní ṣe ló bá lóhun ó ṣe ọ́ máa ṣe subhana rabbiyal azim lórí lukú àbọ̀ ní ṣe àyín ṣe subhana rabbiyal a'la faghfirli ọ́wí lórí ìbọ̀rẹ̀ kan làbọ̀ ní wí àyín wí atahiyyatu lillahi ọ́ sí àbọ̀ ní ṣe èyí ṣe àwọn àbí ọgbẹ́ gbogbo yìí tó bá ní ọ̀dọ̀ anábì náà mo ti rí ẹ a ti sọ fún wọn tẹ́lẹ̀ pọ̀ lè ṣe ìsìláàmù àfikọ́ tẹ̀lé tó bá tó wá ní gbogbo tẹ kálẹ̀ yìí pátá kò sí ìtẹ́mi òṣèlú ẹ̀ lẹ́yìn pé ọlọ́run ni adú wáríkà ó sì ní arùkú wásùjùdú ó sì ní asùjádá lẹ́yìn gbogbo yíhun kò sí ìtẹ́mi òṣèlú mọ́ a nìbọn ọba kírun òun bẹ́ẹ̀ ọ̀ọ́kírun tọ́ lọ́hùn-ún ìrùn náà sì ní lẹ́tẹ̀wọ́gbà wájú ọlọ́run hmm ọ ní yàtọ̀ sáwọn tó ń lọ jíìmù tó ọgbẹ́ tí ń lọ jíìmù nísìnyí àbí jíìmù náà kọ́nà ń pè é hmm. jíìm fàjà já ọ ní yàtọ̀ sáwọn tí wọ́n lọ bó jíìmù tó ọgbẹ́ tí ń lọ jíìmù ó lè gbàkan kó rùkú rẹ̀ ó lè gbàkan kó sẹ́yìn kan kú ó lè gbàkan kó forí kalẹ̀ ó ń jíìmù jẹ náà nù sọ ọgbẹ́ tí ń jíìmù nísìnyí òun sọ pọ́lọ́ òun nílò òun kírun òun náà sọ pé òun ṣe kírun òun jíìmù so ìwọ náà kí lọ́n ṣe ọ̀n jíìmù o ìgbogbo táwọn wí ìbá ti lè fi yọ kó ń bẹ́ẹ̀ tí gbogbo dáwí yìí ó bá ilé ṣe kí ni tó bá ilé tí yóò kó mẹ́ gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa tẹ́ ń gbọ́ wa lé ìtàn pè ní súnà rẹ̀ o ṣé wá yá máa takò àbí ò yẹ àgbọ́dọ̀ sátakò rẹ̀ àgbọ́dọ̀ sí ó yá àgbà àbí ò yá àgbà ṣe wọn àbá ó ní agbọ́dọ̀ àti kí ni o agbọ́dọ̀ gbà ẹni tí ò bá gbà tó wá lè nífọ̀kànbalẹ̀ ní ìsìlámù yìí gbòòrò ti nífọ̀kànbalẹ̀ láì ṣe súnná jama nǹkan pè súnná rí ìlànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọmọṣà mẹsẹ kálukú wa dúró eh, ẹ dákun ó wá tọ́ka bẹ lọ́n kájú ní súnná bí ó bẹ kò tọ́ bẹ́ẹ̀ eh, ọlọ́run wa ń àtàwọn ọmọ kéwútà àjọ gbọ́ nínú sódíò yìí àti gbogbo bí tọ́rọ̀ yìí wá ń káàkiri gbogbo ìlú Èkó yìí dé àwọn apá kan lógún state àti gbogbo bí tọ́rọ̀ yóò wá máa dé gbogbo ayé ọlọmọsí àjẹ àlè máa ṣe súnà ọlọjẹ àlè máa ṣe súnà tàǹdẹ́bùwà Muhammad ọlọ́run dákun mọ́ ìyàwó kúrò lórí ìlànà tàǹdẹ́bì o àtẹ̀mí àti gbogbo ẹni tí ń gbọ́ wa àtàwọn ọmọ kálukú wa àtìyàwó wa àtàrọmọdọ́mọ wa ọlọ́mọdé òkú lórí ìlànà àdánilẹ́bí sallallahu alayhi wa sallam èyí wà kọ́kọ́ àti máa ti ń jẹ́ súnà báyìí àti ti máa gbòòrò ti tó. bákan náà nu tá a gbéyẹ̀wò tá a sì gbọ́dọ̀ tún gbọ́yé ìgbà àtijọ́ mọ súnà yìí ṣé dandan wá ní súnà ni àbí kì í ṣe dandan ṣé nọ́mbà tá a bá fẹ́ ni àbí nọ́mbà tùlàṣì láàrin àsìkò díẹ̀ nọ́mbà táwọn èèyàn pèsè ẹ̀jẹ̀ wọn mọ̀. nọ́mbà tí a pè wọlé sí láti gba ìbéèrè òun náà ni zero seven zero four five five two zero six seven three zero seven zero four five five two zero six seven three. tó gbogbo àwa tá a bá pé nọ́mbà tá a ṣe kí ni tá a máa pè sí àmọ́ ká tó máa gbà pé awí nísìnyí pé ǹjẹ́ dandan ni súnà ni àbí kì í ṣe dandan. súnà ẹlòmíì tó bá ti gbọ́ súnà báyìí ó ṣe bí n tán wí bẹ́ẹ̀ ni n tí kì í ṣe dandan àfà yìí sì wí lẹ́ẹ̀kan àfà ní túláàsì ní sunna torí túláàsì ní ká tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sunna dandan ni o kí la pé jọ̀mọ́ dandan ni torí pé títẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí lóun náà dandan ni gbogbo ẹni tí ó bá ṣe islam gbogbo wọn náà náà gbọ́dọ̀ ṣe sunna ó bá wù ọ́ ọlùwà pera rẹ ló kọ alùsùnà ọ̀sìnà ni ó bá sì wù ọ́ ọlù ní ẹmọ pè mí ló kọ wọn o ó kọ nǹkan ló mátà ní tó pàtàkì ni pé alọ́ ságbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam.

kódà a mọ̀ sọ lọ a mọ̀ wá gbà pé gbogbo àwọn tá a pé ká pè sórí nọ́mbà tí wọ́n dakọ̀ yìí pé. zero seven zero mhm. four five five two zero six seven three zero seven zero four five five two zero six seven three. tọ́ lábẹ́ ẹ̀pá rẹ̀ tí kí àwọn ìyá wa àtàwọn bàbá wa ẹ wá jẹ́ àmọ́ wọnú ọ̀rọ̀ lọ díẹ̀díẹ̀ awílẹ̀ kan pé dandan ni ká tẹ̀lé ànábì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ aláwọ̀ Allah subhanahu wa ta'ala sọ fún wa bí kan ẹgbẹ́ lómi lè máa wò pé ìfẹ́ tọlọ́run ló ju tànàbì lọ́lọ́dọ̀ tóun yóò wá níjọ́ abá ti ń sọ tọlọ́run ẹ má bóun sọ̀rọ̀ ànábì ọlọ́run ni ọgbẹ́nu sọ̀hún ọlọ́run ọlọ́niyà nábì wí fáyé jẹ́ kí gbogbo wọn mọ̀ ìwọ tó mọ̀ ní tọ́lọ́run ló kàn kò sí tó kàn pẹ̀lú ànábì ọlọ́run sọ fún wọn in kuntum tuhibbuna Allah ká ní lóòótọ́ lẹ fẹ́ràn èmi ọlọ́run lóòótọ́ lẹ gbà fẹ́mi ọlọ́run lóòótọ́ lẹ fẹ́ mọ gbémi ọlọ́run ọba lárugẹ ni wọ́n máa pariwo fatabi'u èmi Muhammad ni ẹ ọlọ́run ànábì jẹ́ ó yé wọn pé ìwọ ni kí wọ́n tẹ̀lé kul in kuntum tuhibbuna Allaha òní sọ fún wọn kalẹ̀ bá nífẹ̀ẹ́ Allah Muhammad ní kí tẹ̀lé bẹ́ẹ̀ bá tẹ̀lé mi ẹ̀sán ìfẹ́ ọlọ́run tó wá ń ń gbà tí wọ́n bá ti wá yìí ọlọ́run wa ní èmi ọlọ́run wà lẹ́fẹ̀ẹ́ rẹ̀ hmm. a jẹ́ pé ọba fẹ́ ríbi wọ ọlọ́run wọ́n fẹ́ tán sínú ọlọ́run ọlọ́run kọ́ lọ́ mọ̀ wá sòsí hmm. ta lọ́ mọ̀ wá anábì ní ti fa ọra ìmúra rẹ jọ anábì hmm. ọrọ ẹnu rẹ kó jọ ìbẹ́bílò kó jọ ìbáládùúgbò lò kó jọ ìbínú rẹ̀ kójọ kí gbogbo dáwí ìjọsìn rẹ̀ kójọ ìròrí rẹ̀ títọ́ lọ́hùn kójọ tákídà rẹ̀ ò bá ti jọ tànábì ìjọsìn rẹ̀ kójọ tànábì ìwà rẹ̀ kójọ ìwà rẹ̀ sáládùúgbò kójọ mọ̀ pé ọ̀ iṣẹ́ ni ọlọ́run o ajẹ́ pé àti ilé mọ́ nípò wá ti tó wájú ọlọ́run a lè mọ̀ kí láàrin mọ́ ọlọ́run ti gbóṣù fún ọlẹ́ ó ní pé kébì àti ìkàndọ̀ mọ́ jòkó náà náwà máa wọn ara wa wò àti ní mẹ́jọ́ táàfin mọ́ mẹ́jọ ara wa mẹ́jọ́mẹ́jì ti ń bẹ́lẹ̀ báyìí ó ní pé kàn gbá nínú ìkàlẹ̀ gẹ́gẹ́ bí scale wá gbéra rẹ sórí scale ọ̀hún bó o ní nǹkan rẹ ṣe jọ tànàbì tó tọ́jú ọ̀nà bá ti wá rí bọ́ ti jọ ànábì tó lọ́ọ́ fi mọ gírèdì ara rẹ wájú ọlọ́run tọ́rí táwọn kan bá ń tọ́ ọgbẹ́ ah, àwọn àfa wa ee eh, àwọn ṣéwù ee eh, àwọn kíríkan wa ee eh, àwọn wòlíì o ìwọ gẹ́gẹ́ fún ààrẹ jòkó pé ah, ọ̀rọ̀ ẹnu mi ìjọdọ̀ tànàbí ọgbọ́n ni ànábì ò sọ̀rọ̀ síyàn rí inú ẹni náà sì bàjẹ́ subhanallah kọ́kọ́ wọn ààrẹ wọn bá máa pọ̀ fẹ́ jẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kọ́kọ́ wọn lọ́ọ̀mù gbọ́ fífẹ́ tó lù náà fi rasulillahi uswatun hasana so anábì lọ wù ǹjẹ́ wọ náà lè fọwọ́ sọ ẹ̀rọ pé a ah, ìjọ mo ti dáyé ẹnìkan ò gbọ́rọ̀ lẹ́nu mi kó sì máa lọ rí sunkún rí ẹ hmm. eh, olúwa ò foríjì wá o àmọ́ yóò ní júwe pé bí kálukú wa ti mọ níbi ìjẹ́ ẹni ọlọ́run ọ lè mọ̀ mọ́rọ̀ ẹnu rẹ bó ti rí rèé ọ sì lè má ṣe kí ni ọ lè má mọ̀ ọlọ́run tún mi ṣe o nítorí tó wá ya lẹ́nu pé bá ànábì tí wá da tó òun ta ni ó sọ̀rọ̀ bá ń jẹ́ sí ìyẹ̀rí ànábì ó tún máa ṣe àdúrà ó tún wọlé kémi ó máa ní Allahumma hassin khuluqi kama hassanta khalqi ibùmí ó ní Allahumma laqad hassanta khalqi fa hassin khuluqi ah èrè ọlọ́run ọba ní dáadáa ọdẹ Muhammad dáadáa mo lápá níbi tó yẹ ká gbàgbé mo lẹ́sẹ̀ níbi tó yẹ kó wà mo nímú níbi tó yẹ kó wà èsì ń ṣiṣẹ́ ẹnu mi èsì ń ṣiṣẹ́ etí mi èsì ń ṣiṣẹ́ gbogbo pàtì ara mi ìṣe kí ni ń ṣiṣẹ́ abáwọn náà bọ́ ti dá mi tó lẹ́dàá yìí fàhásì ní kúlùkì ìwà mi náà jẹ́ oṣù kí ni ẹ ti wà mí náà dáa anábì ní tún ṣe wà àdúrà yìí o ìwà tó dáa níwà ìjọ ìwọ̀túnmọ́ náà ti kọ́ ṣàdúrà tí wà rí ó dáa ọ̀ ti dáa níwà ọ̀rẹ́dì àwọn táwọn wínú o àwọn tó fi mọ wọn rèé tó fi mọ mọ bó o lọ ti tó bó o sì ní táàtì níbèrè tọ bó o lọ ti tó bó o sì ní bó o lọ ti mọ. níbi ọ̀rọ̀ ẹnu la wíhun ọ̀tún wá gbọ́ èèyàn kéye tún wá tọrọ kan lọ́dọ̀ ànábì ká ànábì ni ò sí kódà bí ò bá sílẹ̀ ọ̀rọ̀ tí ó tún tu ẹni nínú lànábì ó ṣe kí ni ń sọ fún un wọn náà máa wọra rẹ wò èyàn ò tí ì bí ọ lásán bó kà gbé kọlù ẹ̀ka tó wọ́n ti mọ̀ pé ó lè jọwọ́ kọlù mẹ́fẹ̀ẹ́ o hmm. bá gbé kọlù yìí ń sin owó kìíní kan níwọ̀n bèè lọ́wọ́ mi la ilaha illallah kódà ká ti alówó ló fẹ́ béèrè tí ẹ gbé e hmm. ńdọ̀ bá wá gbé ọwá wo ọ̀rọ̀ dùnú wo ní ó ṣe kí ni kódà wọ́n ọ̀bá ní tọ́ọ̀sì lè ṣàdéhùn pé ẹ mọ̀ wọ́ọ́dì wá ní ah ọlọ́run lọ́ba tí mọ́ sí ọlọ́run bá yín sí pẹ̀lú ògùn ọlọ́run sí ọlọ́run bá dọ́tọ̀rọ̀ tì nílà ní kò sí tọ́lọ́run bò lé sí kò sílẹ̀ báyìí lóòótọ́ àmọ́ mo fọ́ ọlọ́run fi lọ́kàn balẹ̀ pé lágbára ọlọ́run bí òjò lọ́dọ̀ tèmi ọlọ́run pèsè lọ́nà àbòmí. lọ́rọ̀ tí ó tí ó tutù bẹ́ẹ̀ ni bá dúpẹ́ lókèjì pé àdéhùn tẹ́ sí ọwọ́ àyànjú ọ̀tọ̀ rẹ̀ ah, ẹ má sáré gbẹ́mi lọ́wọ́ mọ́tò wọ́n ni ah, ẹ ṣàdéhùn o kódà ní ìfún yín o àdúrà mo ṣe fún yín pé ọlọ́run ó bá ń ṣe fún yín sallallahu alayhi wa eré ọmọ ìyá mi nínú Islam ìwọ náà iye ìwà àwọ̀ rẹ yẹ̀wò ǹjẹ́ wà rẹ ìjọjọ́ tàbí ìjẹ́ wà ládùúgbò tí ẹ ìjẹ́ wọ́n máa ń sọ̀rọ̀ rẹ dáadáa àtẹni ó jẹ́ mùsùlùmí àtẹni tí è ṣe mùsùlùmí sọ̀rọ̀ ànábì wàláhì àwọn kèfèrí gan máa ń sọ̀rọ̀ ànábì dáadáa níjọ wọn tó pàlùdà mọ́ sọ̀rọ̀ ànábì dáadáa mọ́ níjọ ànábì tó ń pariwo pé ẹ mẹ́jà sin gbogbo òsìkúnsì tá ń sin yìí mọ́ ẹjẹ́ á máa sin ọlọ́run nìkan. tàmọ́ láàrin wọn bí ogun wọn bá lówó kan tó fẹ́ tọ́jú tó sì fẹ́ kágbá kò sí owó náà Muhammad ọmọ Abdullahi náà máa ń wá kí ọgbọ̀n lè gbowó rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọ̀làmàna nǹkan kan ò ní yẹn gẹ́. bọ́lá ọba délé ah gbogbo ọ̀rọ̀ ibi gbogbo èèyàn bá dá sí ọkàn mi lè mọ́ balẹ̀ ẹ lè pe Muhammad wá tó bá ilé sọ̀rọ̀ àti ìka irọ́ mọ́ ní ẹnu rí àṣé kí ni àkàrọ̀ mọ́ lẹ́nu rí ẹ ǹjẹ́ wọ́n náà sàlẹ̀ ìròyìn rẹ báyìí gbogbo eléyìí ní júwe bóníkálukú wa ti tó àti bí oníkálukú wa ti máa ìwà nábìlà ròyìn yìí sùúrù tiẹ̀ ìjọ tó tà nàbí kul in kuntum tuhibbuna allaha fattabi'uni kíni àti ojú ọmọ jọ́ọ̀jì ara wa àníjọ́ kan nàbí ti ń bẹ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tó wà lọ́lọ́ ayé ààrẹ yìí ah lọkùnrin kan bá dé aláàrò òkú ni ẹ sì yìí ó déwájú ànábì kò sí mí ní méjì ó sì lọ́ọ̀kì ànábì lọ́rùn nígbà tí ó faṣọ fún ànábì lọ́rùn wọ́n láṣọ náà nígbà tó fún dáàrin kan aṣọ ní sì kọlà ó falà sọ́rùn ànábì sọlọ́lá níbi ó fún dé ànábì wá sí jùmí lẹ̀ jùmí lẹ̀ jùmí ló dé jùmí lọ fẹ́ ẹ̀ ńgbọ̀kùnrin yóò mọ̀ sọ̀rọ̀ ńdọ́mọ́ ní ó lọ́kì ànábì lórí tó wá ní ààbí ni mi máa lè láàyè àìdàkì owó tọ́lọ̀ ń kó lé ọlọ́wọ́ bá ń kó tèmi owó tọ́lọ̀ ń kó fún ọ bá ṣe kí ni bá ń kó tèmi náà àjọ ní mi la ilaha illallah iṣẹ́ dáwà bá afá àwọn olè bá bẹ̀rù ẹ̀wù láyé lónìí kọ́ wá jákè lọ́rùn pé owó ọlọ́run yóò gba ojú rẹ̀ ní àrí rẹ̀ dàrú ní iṣẹ́ nìkan tí ìrówó jẹun ní tọ́lọ̀ kó lé lọ́wọ́ ìjọ ọmọ dá ànábì tó ṣe nígbà ọkùnrin ó sọ ọ́sán ànábì wa ṣe yóò náà ní ànábì wa rẹ̀ ní pé ṣe yóò ní ìwọ sá fi ilẹ̀ ìrìn kò sí wàhálà yóò kò sí wàhálà kó kankan lọ́wọ́ èèyàn wà nù wọ́n ròyìn bọ́kùnrin náà ti padà pé àmọ́ kí la fẹ́ bú ń bẹ̀ wọ́n ni pé bó ti lọ aṣọ ọ̀nà ànábì lọ́rùn tó kí là ànábì fi pàdé rẹ̀ ó rẹ̀ ní oṣẹ́ ibi tó ti bí ànábì nínú láfi ní ìbínú rẹ̀ àti sùúrù rẹ̀ njó lè jọ owó ti ní sùúrù bí àǹfààní ayé lásán àmọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn ànábì ètèkì ẹ̀yí lè pẹ̀lú àwọn èèyàn ní ṣe kí ni ètèkì ẹ̀yí owó ẹ bá ti fẹ́ fa ọgbọ́ ọlọ́run ọba ya ojú ànábì ó pa wá aníjò obìnrin kan jalè àwọn ni wọ́n gé e lọ́wọ́ àwọn èèyàn wá fẹ́ wọ́n gé e lọ́wọ́ wọn ò pé kí la lè ṣe ẹbá awẹ́ni tí ó bí ànábì ẹbá awẹ́ni tí ó bí ànábì àbá lọ rí gbé fún sàmátàmà pa ànábì fẹ́ràn ẹ ò sì bá wà bí ànábì òun náà bá lọ rí gbárúṣẹ́ bẹ́ẹ̀ kébi ìwọ̀dọ̀ lọ́run tẹ̀lé ọlọ́run láti máa báwọn èèyàn sí pẹ̀lá yìí olójú ànábì pọ́n wá sallallahu alaihi wasallam ilé ọmọ ayá mi ǹjẹ́ wọ síbi inú tiẹ̀ síbi tọ́lọ́run lọ ti máa ń bí báyìí àfi ní ọmọ bá ṣe wọ́n ǹjẹ́ sùúrù rẹ ìjọjọ tànábì níbi tọ̀rọ̀ ayé sọ́rí tó bá ti wá ń gbéra rẹ sórí òṣùwọ̀n tí wọn náà bá ti rí pọ̀ tó kan níbi gbogbo ń tà ń kalẹ̀ yìí mọ̀ pé àìtó kan rẹ̀ ń bẹ̀ òun á jẹ́ pé ọ̀tó kankan níbi ìjẹ́ ẹni ọlọ́run ẹ ọlọ́run ṣàjà lè tó ọlọ́run a máa pa àlè dàbí ànábì àmọ́ ṣàánú wa já lè máa ṣe bí ànábì ṣàánú wa já lè máa tẹ̀lé lánàá ànábì níbi ọ̀rọ̀ ẹnu wa dákunjájú ànábì níbi àkídà wa dákunjájú ànábì níbi ìjọsìn wa dákunjájú ànábì níbi ká mọ ọlọ́run gbára lé dàpọ̀jájú ànábì àlégbàpé mọ́ o níbi níbi ẹ̀sìn wa ọlọ́run já lè ṣe kí ni níbi ká wá lè gbára lọ́lọ́run ọlọ́run já lè jọ ànábì ṣẹ́jú méjì péré ló kù fún wa níbi ìgbára lọ́lọ́run wa ọlọ́mọṣẹ́ àjá lè jọ ànábì olúwa ò bá ànábì ti wá gbé àwa náà ń bẹ ọba yìí olúwa wa lákọ̀dé hasanta khalqana lákọ̀dé hasanta khalqana olúwa ọ̀tí dá wa dáadáa apá mi rèé jù mí ní rí náà yìí gbogbo àwọn olùgbọ́ wa náà bó ti lọ́dọ̀ wọn rèé ẹ olúwa ò fa hasin khuluqana ya Allah ìwà wa ọlọ́dà kò mọ́ṣá bá wa náà tún sí ẹ̀sìn wa mọ́ṣá bá wa tún sí àkídà wa mọ́ṣá bá tún sí mọ́ṣá jálè bí gbogbo ìjọ tàdínábì ọ̀là al-Qur'an al tó a máa dágbére lónìí rèé tó àkókò wa ti tó ama wa pẹ̀lú wa wa àmà bẹ̀lọ́ wọn bá wa àlékún dúró déédéé lórí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọlọ́mọṣẹ́ àmọ́ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n wá níbi àti gòkè ibẹ̀ náà là máa ń gbaṣọ kalẹ̀ gbogbo àwọn ìyá wa tí wọ́n ń gbọ́ wa lé ọlọ́mọṣẹ́ àbáwá san wọ́n lẹ́sùn lóore gbogbo àwọn bàbá wa náà tí wọ́n ń gbọ́ wa ọlọ́mọṣẹ́ àbáwá san wọ́n lẹ́sùn lóore àwọn tó wá ń ṣòlùgbọ̀ owó ètò yìí ọlọ́run bá wa san wọ́n lẹ́sùn ọ̀hún àdúrà tẹ́mi máa ń fẹ́ ṣe fún wọn tí ń sìn máa ń dùn mọ́ mi kì í ṣe fún wọn ni pé ikhlas kí ṣe ó jẹ́ torí tọ́lọ́ nìkan ọlọ́mọṣà bá wa ṣiṣẹ́ ìbẹ́ fún wa gbogbo nǹkan míì tí máa ń fa àníyàn ìjọra ẹni lójú ìgbéraga ọlọ́mọ fi ṣàdánwò fún wa. àwa náà táwa gbéṣẹ́ ilé lọ́wọ́ báyìí eh, ọlọ́run àníyàn tiwa náà má jẹ́ ó dàrú àníyàn wa náà má jẹ́ ó dàrú ọjà àjọ jọtọ lọ́hùn gbogbo àwa náà tá à ń jọ ọmọ kí ó tà tó ń bẹ nínú sódíọ̀mù bíi ọlọmọṣẹ́ àṣàlẹ̀kùn gbàdá fún wa kó ṣàlékún àkàlùkù wa kó ṣàlékún kò dúró déédéé wa ilé náà lè tó albayan ọ̀tìbíyà gbogbo ọjọ́ jimá báyìí yóò ti máa wáyé rèé láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí tí ó fi máa di aago mẹ́rin àwọn abẹ̀lú wa fi máa lè yíwọ́ kára mi yíwọ́ yíwọ́ fọ́lẹ̀ nígbà tí ó máa tún fi dijọ́ mẹ́jọ tá a máa pàdé àlékún àlàáfíà ọlọ́run ọlọ́mọṣẹ́ àmàṣe fún wa àlékún dáadáa ọlọ́run ọlọ́mọṣẹ́ àmàṣe fún wa àlékún orí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ àmàṣe fún wa àlékún ìdúró déédéé orí tawhid wa sunna ọlọ́mọṣẹ́ àṣe fún wa wa salli allahumma wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته